MKO Abiola ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ní èyí yìí gbogbo bó ṣe dorí kodò gbogbo bó ṣe bàjẹ́ gbogbo bó ṣe rí Abdulsalam ni o Abubakar Abdulsalam òun ni òun ló ba ìlú yìí jẹ́ òun ló da ìlú yìí rú kò sí ẹni tí gbogbo ọmọ Nàìjíríà nífẹ̀ẹ́ tí òun ṣe pé bóyá òun lọ ń bribe wọn o torí mi ò rí ẹ̀yà tó ń sọ bọ́ǹtù rúlù rí tíyà dẹ̀ ń ja ìran ẹ̀ táwọn tó ń sọ bọ́ǹtù rúlù rí àwọn fúlàní ṣe rí ìlú kóṣubú yẹn ìlú kọ́ńṣà kọ́ńtàkìtì kọ́ńtàkìtì àwọn super power colonial master àwọn náà lù tó rá amọ̀niṣe ni ni wọ́n tẹ bá ń gbọ́ pé ta ni amọ̀niṣe ni àwọn òyìnbó yìí especially british wọ́n á ní ẹ ọlọ́run ló ló so ìlú pọ̀ god put nigeria together ah àfikún máa lọ tọrọ dáríjì o torí fúnra wọn mọ̀ pé British ló put Nigeria together ṣẹ́rí gbogbo ìgbà ni wọ́n recognize o wípé Nigeria ń ṣẹyọ kan o òyìnbó recognize ẹ̀ tẹ́ bá lọ wo gbogbo constitution tán lò nígbà tí wọ́n wà ń bí as colonial master wọ́n recognize torí owó tó ń jáde ní south yìí ó pọ̀ òun náà lọ ń lò ní north kí ló dẹ̀ fà ẹ̀yin náà lẹ bá ti north jẹ́ tẹ́ bá jí owó tán ẹ máa lọ fi sáà káàtó káàkiri ń bẹ̀ àwọn àkáǹtì tẹ fi sí yẹn wọ́n mọ̀ ọ̀gbà tẹ gbede o wọ́n béèrè pé ah unity tó ń pè yẹn ta ló favour kò favour anybody òyìnbó ló favour kó release Nnamdi Kanu unconditionally kó jẹ́ kí Chief Adéyẹmọ Sunday Igboho kó padà láyọ̀ àtàlàfíà gbogbo àwọn sójà tó ń kó káàkiri yẹn kó wùjọ sójà padà sínú barak ṣó ti yé yín kó wá kó combatant jáde inú igbó nìkan lọ kó má dó sáàrin ìlú gbogbo ẹni tó bá bá nu gbó kọ́mú kò tẹ́ ẹ̀ bá fẹ́ kó jẹ́ pé history máa sọ wípé ìwọ o president Buhari orí tiẹ̀ ó jẹ́ wàá fọ́ pátápátá tó jẹ́ bá kọ́kọ́ wo preamble constitution Nigeria láti òkè ẹ̀ délẹ̀ irọ́ sẹ́rin tó ń jẹ́ trust ó ti kúrò ní Nàìjíríà yìí èèyàn kan trust Yorùbá ò trust Igbo Igbo trust Yorùbá yorùbá ò trust fúlàní fúlàní ò trust ibo kò trust yorùbá anybody ò trust ra wọn àbáwo ni fúlàní ṣe máa lóun fẹ́ gbalẹ̀ yorùbá láyé àti láyé kò lè ṣẹlẹ̀ president benin republic ó tẹ̀ jẹ́jẹ́ ṣe rí nǹkan tó ń sá fún sìn ó máa padà ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú ẹni tó ṣe pàtàkì fún yorùbá ní chief Igboho so chief Adeyemo, eh, Adéyẹmọ tí benin republic mú dání illegally illegally wọ́n mú dání for political reasons wọ́n á tẹ́. ọlọ́run ti sọ yes sí self determination nàìjíríà yìí kò sí nàìjíríà ṣe rí mi tó dé yìí ẹ́ èpè kọ́ kò lè dá ó máa máa wọ́ọ̀sì sí ni àfi ká ṣe àtúnṣe ní kíákíákíá kó má lọ dogun.